Welcome to the moment of truth. My people, my people, I greet you. You are welcome to the new week. It's Monday today, 5th of August 2024. Olukoya descended too low. We are still on the case of Olukoya. He's trying everything to get away from the mess he created more than 20 years ago. So, the Bible is real and the Bible is complete. You can never get away with any evil. It might take too long, but one day, one day, the truth will catch up with lies. But instead of Olukoya to learn from all these things, he still continued to peddle lies and is using the depressed people, the vulnerable people, the same people that you don't even need any prophet to tell you that these people are not well they are cheap actors and he's using them to perpetuate more evils anyway i'm going to summarize what is going on here because they speak in yoruba because of my foreign viewers my yoruba viewers will enjoy it And if you understand Yoruba, you can go to Yoruba Gidi TV and watch it in full. I just take the part that I needed and I summarize it in English for my people to know what is going on. Okay, it's no longer a news that Olukoya unjustly sentenced and uh, sentenced Femi Jimo. Caleb and Henry for send them in, in, in prison, uh, eh, into prison for nine years asked the SARS to waste them they were tortured and all that so in 2016 they were acquitted the judge the judge was was, was uh, satisfied that all the all the allegations were lie and asked them to go the charged and acquitted and they asked Olukoya to pay Femi Jimoh five hundred million naira for compensation I don't know how much they asked him to pay Caleb but because Henry is not their member it was just coincidence they met him in the prison and they asked Henry to lie against Femi and he refused to lie. That's why they punished Henry and they wanted to kill Henry as well. So let's clear that. Now, Femi said the reason why they wanted to kill him was because he saw Gbadamoshi in uh, Abali's house. And why did he go to the Abali's house? He went there because Abali's was their carpenter to fix the church in uh, Ogbomoso and they paid him and he didn't come to complete the job and he he asked the member if they know his house and one elderly woman said yes I do know his house and he went there with other three members so they were four so that was the story he told us but um, uh, Gbanamoshi said, I've never been to Ogbomoso. Ah, he's lying. I will sue him for defamation and all that. So I've done all the video. Please check all the video out in my playlist. Now, they now brought this person out. He called himself Yemi Gospel. So he he is a drama person in MFA. He was never a pastor or anything. So he knew Femi when they were both in a uh, uh what's it called in Warri. So they now hire this guy to lie that Femi was a fornicator and all that. So I've done a video about that one as well. So another video now he put out to implicate Olukoya Dimo. He actually went to that church in Ogbomoso to do a video with the new pastor there to say Femi was never a pastor. Femi never did any work or uh, update any any church or anything. They deny that. So um, this uh, Yemi Gospel also said that uh, they will sue Yoruba Gidi for talking with uh, Olukoya's enemy. So Henry any that did that that that do not know Olukoya or anything that was framed because he slapped the police officer he didn't know it was a police officer there someone slapped him and he slapped the person back they took him to the police station that's how he met Femi so they say he's he's now an enemy and they jail him for nine years torture and all that Caleb that refused to lie against Femi they say he's an enemy Femi that saw Gbadamoshi in uh, eh, Ogbomoso that didn't tell anybody they say he's an enemy so they say they will sue Yoruba Gidi now for assisting Femi for putting all these facts out there despite the fact that George was satisfied that they did not commit the offence they they level against them and discharge them and acquitted after nine years they been discharged and acquitted since 2016 MFA didn't say anything, no. He didn't pay the reward and anything, no. But because Yoruba Gidi now brought them out early this year, I think last month, yeah, that was last month. Now they started running Eta Scatter and started putting all this lie together and calling all the demented people to come and talk rubbish. And this man, Olukoya called himself a PhD. He's a good friend of all your governors, Sawolu. olu and the other governor that I always put their picture together and all that. So Olukoya is actually using the lawlessness of Nigeria against Nigeria and he call himself a pastor and he call himself a pastor and he say he's evil MFM will come they will say they are not evil so all his acts I want you to consider it so why why is going around and say all this nonsense he actually pushing femi to say more if you see the video i posted this morning femi actually exposed the powers they they they they are all using and i told you that already so god just vindicate me and confirm everything i've been telling you because i've been there i know all these men i know they are not of god if you know god yourself you will know that mm -mm, these, these people are not of God. Their behavior and everything tells it all. I don't know why it's difficult for people to know. Anyway, so they now come out and say all these things, ask uh, eh, Yebi Gospel to be talking rubbish, that Femi was never a pastor and all that. So these four people, these, these three people that went with uh, Femi to the Abali's house, they now came out. Because Femi don't even know where they are. He didn't know they even exist again. But they saw all the lies that was going on and everything, all the allegation against Femi and everything. They saw it online. And they were like, ah, ah, we know this person. We went to this place together. The the the, the top person, the elderly woman that that were with them, that took them to the place. The woman is late now. But the the the two the the other two a man and and another lady came out now to say that they saw Gbadamoshi in Babalawo South and when Femi saw him Femi Femi jumped like he was shocked he he he sparked and They asked him, You saw somebody coming out from Babalawo's house and you you you made some movement, you were looking at the person, the person too were looking at you, was looking at you. What happened? But he didn't tell them anything until everything came out now they saw the story they now came out contacted uh, eh, Yoruba Gidi to tell their own story that yes they saw Badamasi in Babalawo's house. But what are we dragging? Babalawo's son went to court, went to court to tell them he picked up Badamasi among all the people that was that was there. He said, "This is my father's customer for many years." Now, uh, eh, uh, eh, Yemi Gospel now deny everything that Bada, Babalawo, his eh, son, was fake. They didn't reveal his face. Why should they reveal his face against his wish? When he said he doesn't want his face to be revealed, but they can put everything he said there, out there, for the world to, to, to know, but don't reveal my face. He, he, he knows why he said that. They said they wanted the address of uh, eh, Babalawo's son and all that. Is that necessary? So, Olukoya is doing this and robbing himself the more. into problem i want you to stay to adjust for my eyes. for for my yoruba people they will understand but i will still be interpreting it as it goes on because I you know I don't want my video to be too long and I want everybody to understand what is going on because they speak in Yoruba I don't want anybody to be left out this is the evil that is going on in churches today you know my message already know God for yourself there is no church in Nigeria Femi already told us you don't have to go to anywhere before you serve God God is in you is in your house God is everywhere You have the Bible. You don't need anybody to interpret the Bible to you. Don't suffer yourself. Don't punish yourself. And uh, stay tuned to the end, please. Ta ni Pastor Femi lóyún Ògbómọ̀ṣọ́ tó bá kú Ògbómọ̀ṣọ́ létí mọ́ wọn? Ṣé Pastor Femi? Ṣé pastor ni wọ́n ni àbí àbí evangelist? No no no pastor ni wọ́n. He supporting pastor. Ó kàn wá pastor pé just uh, just be an alright pastor. Eh, kò ń ṣe àwọn ọmọ kan léyìí. Ah, eléyìí kọ́ wá sí báyìí a fún bí abẹ́ àwọn kékèké tó kàn fi ń ṣe tútù tì ní kò so this is the old structure tí a yìí. ok ìyẹn túmọ̀ sí pé ibi báyìí ni ìjọ ti bẹ̀rẹ̀ kò tó di wípé ẹ mú fún lọ síbi tá a ti kọ́kọ́ bá yín sọ̀rọ̀ yẹn. wọ́n bá wa ń bẹ̀ ni yes èmi ti wà ń bẹ̀ kí wọ́n tún gbé wọn wá that's one pastor pastor Bíọ́dún níyé àyàn àwọn olówó wá láti Ìbàdàn tí wọ́n introduce wọn síjọ pé pásítọ̀ wà nílé bẹ́ẹ̀ ibi tí tí a ti mọ́ra nìyẹn. mo bá Fẹ́mi mo gbá pásítọ̀ Fẹ́mi nínú ìjọ yẹn ni mo ń gbé ní Arúmọlé ọkọ mi jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ mo dẹ̀ ń jọ́sìn nínú ìjọ MFM mo bá wọn ń bẹ̀ mi mọ̀ gbà tán dé. mo bá pásítọ̀ Fẹ́mi nínú ìjọ yẹn. òun wá babaláwo ọmọ babaláwo kan lọ gbà tí wọ́n débẹ̀ wọ́n bá ẹnìkan wọn ò bẹ́ nìkan wọ́n ní àwọn ọmọ ìjọ jẹ́ ká mọ̀ wípé kò sẹ́nìkan kan tó bá lọ sí ilé káfíńtà kankan wọ́n láwọn ò lọ sí ọ̀dọ̀ káfíńtà kankan torí kò kan ìjọ ń bí báyìí wọ́n dẹ̀ ní dídúró lógbòmọ̀ṣọ́ ẹ̀ gan ò pẹ́ wọ́n ní bí oṣù bíi mẹ́ta sí mẹ́rin péré ló lò tí wọ́n fi pè padà. báwo ni church yẹn ṣe rí gbà yẹn. ẹ nígbà yẹn church yẹn ó wà ní abẹ́ canopy madam kan ló dá ìpò fani ló fún ìjọ ní canopy gbà yẹn láti winners kan ṣá mẹ́bà winners kan. mẹ́bà winners hmm. ló fún ẹ̀yin tẹ́wà ló fún ìjọ MFM ní canopy. ní canopy láti fi cover o fi rẹ́ǹtì àbò fún. nínú nínú nínú ó kàn fún wa. mo mọ̀ gbà tán kan pákó chọ́ọ̀chì yẹn torí wọ́n ní wọ́n ti wà lọ́gbà lábẹ́ kálópìn kémi tó débẹ̀ o ọ̀gbà tán kan chọ́ọ̀chì yẹn wà ń gbà yín bẹ̀ àjọ kó pákó yẹn wá sí ibi tí wọ́n ti ń kàn lọ́jọ́ ni. bẹ́ẹ̀ ni a ṣe lọ sí sọ́mẹ̀ láti lọ ra two by three two by two eh, by three two by two láti rí ìbọn lẹ̀ pẹ̀lú eh, pan láti fi cover okay. that is it ok agbé iṣẹ́ yẹn fún mo rántí náà pé agbé iṣẹ́ yẹn fún that's one guy carpenter ni ó pera ẹ̀ pípé. báwo ló ń ṣe jẹ́. nínú iṣẹ́ mọ̀ yóò àwọn bó ṣe jẹ́ ó ṣàjẹ́ kí iṣẹ́ ọmọ ìjọ. kí iṣẹ́ ọmọ ìjọ kì í ṣe ọmọ ìjọ wa ṣé mo kápẹ́ntà ah, eh, ni ah, eh, bí ọ̀sẹ̀ nìkan introduce ẹ̀ sí wa lára mẹ́mbà ìjọ mọ̀mọ́ yẹn ò sinbi lè ní mọ̀mọ́ yẹn ti dàgbà ráàgì mo ti gbọ́ pé mọ̀mọ́ yẹn ti ṣaláìsí. ẹ jọ sáà pásítọ̀ kan wà tó ń lọ sórí social media tó ń sọ̀rọ̀ kiri tó ní ìjọ ò ṣe dáadáa òun ló ń kan ìjọ yìí pásítọ̀ Fẹ́mi Jimoh. mo ti ń gbọ́ nípa uh, one pastor Femi Jimo, and uh, mo dẹ̀ try láti wo àwọn record tí àwa bá ní bíbá couple with eh, àwọn tí wọ́n ti ṣiṣẹ́ bíbá káwa tó reason sí bíbá yìí uh, ohun tí a rí gbámú ni pé uh, pastor Fẹ́mi Jimoh wọn àfìgbà kankan hold the branch yìí as a branch pastor wọ́n wà lógúnmọ̀ṣọ́ ń gbà yẹn just like a supporting pastor bíi one of the assistant pastor tí wọ́n wà ní azona ìkọta nígbà yẹn which is eh, apàké but níbi tá a wà yìí ní mercyland yìí pastor Femi Jimoh of ọgbà kan brown pastor. kì í ṣe pé bí a máa tí pastor Fẹ́mi keep secret ẹ tí ò sọ fún mi máa yìí ni a pàdé ní. ilé bàbá ẹran ti ojú yẹn. àmọ́ mo rántí ojú yẹn mo rántí ojú yẹn dáadáa. mo ń bọ̀ tí fún ìgbà àkọ́kọ́ gbígbà wọn kan lọ sí babaláwo tó ojú ẹ̀ kan tó jẹ́ káyé sí báyà kó wá dé pé lóòótọ́ dá lójú báyà kó wá láti ibi tó bá wà pé ọmọ ìjọ kan tó jẹ́ kó bẹ̀rẹ̀ bí ó jáde síta so kó wá tọ́ka sí àwọn at least mr ngbe mo ti mọ wẹ́ẹ̀dì my wife was also there among us ẹ̀ mo ní ọ̀rẹ́ kan mr pastor ẹ̀ pastor alamu so wà ló mọ̀ sọ̀rọ̀ bí bọ̀ ó sì ráyè wá so mo náà tàbí náà my wife náà wà níbí bóyá tó wá mọ àwọn tí kó wá ń tọ́ka kó dẹ̀ wá fi ilé babaláwo yẹn hàn kí àwọn èèyàn lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ẹ̀ tó lóun ní káfíńtà nítorí àwòrán tá a wò wọ́n bojú babaláwo náà wọn ò jẹ́ ká a ti gbìyànjú gbogbo ipá wa láti lè wádìí ibẹ̀ gbogbo àwọn tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ló sọ wípé àwọn ò mọ ẹni tó ń jẹ́ orúkọ yẹn. yóò ṣe jẹ́ ó ṣàjẹ́ Kristi. jẹ́ mẹ́fẹ̀ẹ́ ó jẹ́ ìjọ ayé wọ́n kàn ń fi ojú ń ṣe ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn ò dénú ìjọ mfm ló lé mi síta ń lé ọkọ. ìjọ ọlọ́run ni ìjọ mfm o mi ò dispute ẹ̀mí rẹ̀ wá bá wọn jẹ́ o ìjọ ọlọ́run ni ìjọ ọlọ́run ni but ìwà kan wà ó lẹ́sẹ̀ yẹn pé gbogbo ìjọ lòun but ti mfm ó ó tó pélékè sí gbogbo ẹ. ṣùgbọ́n wọ́n fọ̀rọ̀ wá àwọn ọ̀tá lẹ́nu wò wọ́n dẹ̀ ń fìyẹn wọ́n fi ń ṣe ìdájọ́ fún mountain of fire miracles ministry àti dr dk olùkọ́yà our general overseer. àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe lásìkò yìí ni pé. yìí kọjá wọ́n dẹ̀ lọ gbé àgbélẹ̀rọ babaláwo kan dìde. èmi rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́ mi wípé ẹ ti competition mọ́ mi lọ sí ọ̀dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lẹ̀ nàìjíríà mo tún fi ń ràn yín létí pé n tá ṣe kó tako òfin orílẹ̀-èdè tá a wà yìí ẹ̀yin náà ẹ lè yẹ̀ ẹ́ wò ẹ lè gbé e wò kẹ́ ẹ tó tún yẹ̀ wò dáadáa. ó dà àwọn kan sọ pé mo gbé àwọn tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún pamọ́ wọ́n dẹ̀ lọ gbé àgbélẹ̀rọ babaláwo kan dìde babaláwo tí wọn ò jẹ́ ká rí ojú ẹ̀ tí wọn ò jẹ́ ká mọ àdírẹ́sì ẹ̀ wọ́n gbà bí kọjá wọn ò yà. ohun tó bá ìlànà iṣẹ́ mi mu ni mo ṣe. tá kì í kàn jẹ́ pa fẹ́ ka pamọ́ nìkan a máa gbé jáde lórí tẹlifíṣàn ṣe é fọwọ́ sí. ẹ jẹ́ gbogbo ayé orí tí mò ń sọ o elédùà máa tí mò ń sọ kò tọrọ ni tó sì dá mi lójú mò ń sọ ẹlẹ́dàá bàbá mi yìí mọ̀ sí. ṣáà lè fojú yín hàn lórí tẹ́lẹ̀ àbí ká má fojú yín hàn. ẹ má fojú mi hàn lórí tẹlifíṣàn nídìí kẹ́ ẹ fojú mi hàn bébí Gbàdàmọ́sí bá gbọ́ òun yín tó mọ òun yín. a ó mọ òun mi o. bẹ́yìn náà bá gbóhùn Gbàdàmọ́sí ẹ mọ òun Gbàdàmọ́sí. mo mọ òun gbàdà dáadáa gbàdà sì mọ òun mi. lábẹ́ òfin. dábẹ́lẹ̀ so wọn rún mi lọ so mo dẹ̀ débẹ̀ ọlọ́ndẹ̀ gbogbo so bẹ́ẹ̀ fún alẹ́ ni adẹ̀ dálẹ̀ so bàtà dẹ̀ bẹ̀rẹ̀ adẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe ìjọ́ńbẹ̀ ó wá kú karúfù ẹ̀ òjò á ń wọn ti rúfù bẹ́ẹ̀ kí ló dé tí kápítà tó wá mi báyìí tí òru fún bíbá yìí ọba ní àwọn ò mọ ta ló mọ ilé ẹ̀ at least ó yẹ kí mẹ́bà kan mọ lé e ah, so gẹ́gẹ́ bí èmi dẹ̀ yé ní wà tí mo dẹ̀ máa ń kàràmásìkì ọmọ ọjọ́ so mo ní kàn jẹ́ ká lọ bẹ̀ àwa bíi mẹ́rin àbá gbọ́kadà àbá lọ síbẹ̀ nígbà tá a máa débẹ̀. àwọn wo làwọn mẹ́ta yòókù. àwọn ọmọ ọjọ́ ni pẹ̀lú ìyá àgbàlagbà kan mo mọ̀ ó mọ̀ mi ok n bàrà bàbá mi gangan. mo dẹ̀ dákẹ́ torí mi ò fẹ́. Eh, and church ten wo yìí òun náà ni ibi tí church ti bẹ̀rẹ̀ nígbà yẹn and eh, kò ń ṣe pásítọ̀ Fẹ́mi Jímọ̀ ló kan ilé rárá. ṣé àwọn mọ̀ pé ọmọ babaláwo nìyẹn kí wọ́n tó wá. ṣé pásítọ̀ Fẹ́mi mm. òun ọmọ nǹkan kan káfíńtà ló mọ̀ mí mọ̀ mm. iṣẹ́ káfíńtà ló mọ̀ mí mọ̀. wọ́n táwọn mélòó tí wọ́n wá lọ́jọ́ náà òun àtàwọn ọmọ ìjọ mẹ́ta ni. lílọ tí wọ́n wà lọ sílé láti. kì í ṣàwọn ló bẹ̀rẹ̀ ògùn ọ̀ṣọ́ ló bẹ̀rẹ̀ òkè ẹ̀rí yẹn. yes ìyẹn gẹ ló mú mi wá sí. ìyẹn ló gbé mi jáde. ló gbé mi jáde láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn. èmi fẹ́ ọmọ ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́. ọmọ. Ògbómọ̀ṣọ́ mo wà. arákùnrin tó bá wa ṣiṣẹ́ kápẹ́ńtà yẹn hmm. agbéṣẹ́ fún un. ó kì í kò wá parí iṣẹ́ yẹn ni mọ̀mọ́ tí mo dárúkọ lẹ́ẹ̀kan tí mo ní àgbàlagbà wa tí wọ́n mú kápẹ́ńtà wa pé àwọn ọmọ ilé ẹ̀ nǹkan tó gbé wa lọ sílé bàbá nìyẹn kì í ṣe pé ah ẹ̀rọ pàṣọ mọ̀mọ́ yẹn ló mọ̀lé ló mọ̀lé kápẹ́ńtà yẹn olóbìnrin ọ̀hún ló fún wa bẹ́ẹ̀ ló fà tá a fi lọ àwa mẹ́rin pásọ Fẹ́mi sista Dayọ̀ àti mi àti mọ̀mọ́ tó ti ṣe olóògbé yẹn má àgbàlagbà yẹn la gbé ọ̀kadà ta lọ sí ilé kápẹ́ńtà láti rí àti ìwọlé ara ìsàlá ti rí wọ́n ní baba sick yẹn pé baba àwọn wọ́n ní pé baba sick ah, baba sick ok ẹ jẹ́ ká wọlé ká kí bàbá wọ́n ní pé baba ní àlejò ah, àwa jókòó sí ìta lórí bẹ́ǹṣì at least mo tẹ́ ń sọ fún pásítọ̀ pásítọ̀ bàtà ti rí ẹni tá à ń wá ẹ tó dẹ̀ ti sọ pé bàbá sick jẹ́ ká máa lọ but nítorí pé níṣọ́ táwọn ní wọ́n ní a ní láti fojú kan bàbá ká pray fún ok bí ibi àṣà ń retí kí àlejò jáde káwa lè rí bàbá kò pẹ́ náà ni máa kan jáde. ṣé rántí máa yẹn èèyàn dúdú ni àbí èèyàn pupa. èèyàn dúdú ni ó ó pupa náà ó ní ó lómi lára ó pupa ní pupa ní ó lómi lára bẹ́ẹ̀. ẹni yẹn jáde nígbà tí ẹni yẹn jáde kí ló ṣẹlẹ̀. nígbà tó jáde èyí iṣẹ́ mọ̀ ní o ẹ ẹ ti mú ẹ but ṣe bí mo ṣe bẹ ṣe jókòó tì mí mm. ni pásítọ̀ Fẹ́mi jókòó tì mí mm. but mo rí i pé mo wá táìmì ojú èmi pẹ̀lú mo ń wo pásítọ̀ Fẹ́mi kò rí mi bọ̀ ó ń wo ẹni tó ń jáde bọ̀ láti inú ilé wọ́n spark. pastor spark eh, pastor Fẹ́mi ó spark wọ́n wà ṣọ́ọ̀kì. ẹ bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣàṣẹlẹ̀ èmi ṣà mo fi gbà mí oṣù ọmọdé náà mo fi pé nǹkan kan ṣẹlẹ̀ ok ìgbà tó aṣá ti rí ẹni táwọn alọ kò jẹ́ kí mi tẹ ìgbà tí oníyẹn jáde tán àwọlé a pray fún bàbá bàbá mo rántí pé pastor Fẹ́mi ó fún bàbá lówó. my people you heard the story o. Oh please help me judge the case so so i won't be the only one judging the case who is lying here there's no need for mfm to be hiring all these demented people to be talking trash it's very clear babalawo son was in court uh, he pointed out gbadaboshi why are they not disputing it then why now that Yorubagidi brought them out? Why do they want to sue Yorubagidi? Why do they not petition Yorubagidi? I want you, my people, to judge this case. So I will see you on my next video. Bye for now.